إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد هذا الله سبحانه وتعالى tọrọ sọláàtì fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam ìkí ọlọ́run ọlọ́run kí wọ́n bẹ́ pẹ̀lú àwọn sọ̀hábà ń sí ọlọ́run àwọn ará ló sí ọlọ́run ọba kó máa bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wá lọ́kùnrin wa àti lóbìnrin ọlá ìjẹ́ kan ṣoṣo ọlọ́run ọba allah subhanahu wa ta'ala. a máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò tafsiru suratul furqan látòrí àyà 61. أعوذ بالله من الشيطان الرجيم تبارك الذي جعل في السماء وجعل فيها وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد لمن أراد أن يذكر أو أراد شكورا طلب الله سبحانه وتعالى الله من شيء فمارا ó ṣe ṣe ìgbétóbi ìbàbàrà ara rẹ̀ látara nǹkan tí ọlọ́run ọba tó ṣe látara nǹkan tọ́lọ́run ọba tó dá nínú àwọn ẹ̀dá ọlọ́run jẹ̀má tí nǹkan ní ìbá ń bẹ tí ìjọsìn tọ́ sí lẹ́yìn ọlọ́run kóun náà bọ́ta kó ṣe fáàrí kó ṣe ìgbéraga kó ṣe mọ́tómọ́tó kó gbéra ẹ̀ tóbi kó tọ́ka fún gbogbo aráyé nǹkan tí ó dá kó jẹ́ ká rí sí ọwọ́ rẹ̀ kó jẹ́ ká rí agbára rẹ̀ kó jẹ́ ká rí ìkápá rẹ̀ eléyìí ni tọ́lọ́run bá fi ń bá wa sọ̀rọ̀ ní àyà yìí ọlọ́run fẹ́ fi rìn ilẹ̀ fún gbogbo ẹ̀dá pé kò sẹ́ni tó lágbára tó wọn ọlọ́run òun ọlọ́run tó wọn ọlọ́run bá dá ó fi agbára rẹ̀ fi ṣe fáàrí ọlọ́run gbéra rẹ̀ tóbi nísìnyí jẹ́ kó gbogbo oníkálukú wa ipe wí ẹni bí òun ọlọ́run ọba ò sí nínú gbogbo ẹ̀dá tàbárọ̀kọ̀lẹ́dì mímọ́ fún òun ọlọ́run títóbi fún ọlọ́run. الذي جعل في السماء بروجا òun ọlọ́ọ̀ba òun lòun dá sánmà tó ní kálukú yín tẹ̀m̀bẹ́ lábẹ́ rẹ̀ lè rí tó bá gbójú òkè ní kankan kúrò nínú ilé gbogbo ilé tọmọ ènìyàn ń gbé sánmà gbogbo omi tọ́mọ èèyàn ti ń wá jíjẹ mímu abẹ́ sánmàlé gbogbo omi tọ́mọ ènìyàn ti ń ṣẹ̀mí tá a ti ṣe fáàrí abẹ́ sánmàlé ibi tọ́mọ ènìyàn ti ń fi gágbága láàrin ara wọn lórí àlámàrí ayé abẹ́ sánmàlé tàbá ọ̀rọ̀kà lẹ́dí ọlọ́run mímọ́ fún wọn ọlọ́run ọba àlẹ́dí já àlẹ́ fi ìbúrú já òun ọlọ́run ọba lòun fi sísánmà tó wọn ọlọ́run ọba dá gbòòrú jẹnì òun náà ní àwọn ìràwọ̀ ìràwọ̀ tẹ́nìkan ò máa yóò ká wọn àfi ọlọ́run tó dá wọn olúwa wa tó dá wọn ìràwọ̀ yìí òun ló mọ bó ṣe pọ̀ sí ọmọ ènìyàn lè gbìyànjú káfílẹ̀ yìí lórúkọ káfílẹ̀ yìí ní àmì káfẹ́lẹ̀ yìí ní àpẹẹrẹ àmọ́ káwá lọ́mọ ènìyàn ó mọ gbogbo iye òǹkà ìràwọ̀ sánmà ọmọ ènìyàn a lè ríbi iye jiyàn lè yá a lè rí ṣe ọlọ́run tó dá wọn náà ló mọ iye òǹkà wọn òun ló mọ pàápàá ẹni tí wọ́n wúlò fún ìtàn dáa fún bó bá tiẹ̀ já sí wípé ọlọ́run náà tọ́ka wa láwọn nǹkan àpẹẹrẹ míì ní nǹkan tí sánmà tọ́lọ̀ torí ẹ̀dá tí ó máa ṣiṣẹ́ fún fọ́mọ ènìyàn nínú rẹ̀ sánmà tá a rí ìràwọ̀ tá a rí mi ọlọ́run lóhun dá rògbé mọ́lẹ́ ṣàyàpé láti máa jẹ́ òkú gbóná fún àwọn àwọn ṣètọ́nù ẹlẹ́ẹ̀kejì zayá zinatan sama. ولقد زينا السماء بمصابيح ọlọ́run fi àwọn ìràwọ̀ ó fi ṣe ẹ̀ṣọ́ fún sánmà eléyìí lẹ́lẹ́ẹ̀kejì jama mùsùlùmí ẹ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹta kó lè ba lè máa jẹ́ àmì àti ìtọ́ka fún ọmọ ènìyàn nígbà nígbà tá a bá ń rìn lórí ilẹ̀ níbi tí ò ti sọ́nà fún wa ìràwọ̀ a máa tọ́ni sọ́nà lórí omi nínú igbó lórí pápá lórí dẹ́sẹ̀tì ọlọ́ni wa alamat wà bí nájú ní wúmíyà jáde ohun ọlọ́ni adá ìràwọ̀ kẹ́ẹ̀lì bá lè fi mọ̀nà bí ìbá ṣe ìràwọ̀ ọmọ ènìyàn tó bá rìn lórí dẹ́sẹ̀tì lórí pápá jama kò ní mọ̀nà alẹ́ mọ́ yóò kù sọ́nà ni bí ibà ṣe látara ìrawọ̀ ọmọ ènìyàn tó bá rìn lórí odò lórí omi ibi tí wọ́n parí sí náà ni tí wọ́n lo ìṣẹ̀mí ìgbésí ayé wọn sí táyé wọ́n parí sí tẹ́lódé ìrawọ̀ òun la máa fi ń ṣe táǹpẹ̀ ní navigation àwọn nǹkan mẹ́ta tọ́lọ̀ torí ẹ̀ dá ìrawọ̀ tó sọ fún wa lélẹ́yìn níyàn bá mú ìràwọ̀ fún tó lò ó fún nǹkan mí lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ń tàn òun kò nípìn nínú ìsìláàmù ó ti bọ́lọ̀ wá orogún bí àwọn tí wọ́n á máa sin ìràwọ̀ àwọn tí wọ́n á máa gbà pé ìràwọ̀ ìràwọ̀ ó ní agbára lórí ìṣẹ̀mí ọmọnìyàn ìràwọ̀ ó ní ìkápá lórí àtúbọ̀tán ọmọ ènìyàn bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀. الذي جعل في السماء بروجا ọlọ́run ni wọ́n fún òun ọlọ́run ọba òun lọ́ba tó dá sí pé òun lòun dá sánmà òun sì fi àwọn ìràwọ̀ sí i وجعل فيها سراجا وقمرا منيرا ọlọ́run ní bákan náà sánmà tó wọn ọlọ́run ọba dá yìí òun fún síbẹ̀ ọ̀jáàlá fi yẹ sírọ́ọ̀jà ní sírọ́ọ̀jù kí náà ń pè ní sírọ́ọ̀jù òun ni nǹkan bí àtùpà tí máa ń tàn mọ́lẹ̀ ọlọ́run bá fi sínú sánmà tó fi sókè sánmà ìwà nìkan náà tóra òkè àràtùpà tóra òkè àrí gílóòbù kí wá ní tọ́lọ́run bá fi sókè sánmà tí wọ́n ń tàn ìmọ́lẹ̀ sí gbogbo ilé ayé òun náà ni oòrùn ṣèrọ́ ọjà nì ọlọ́run ní kí oòrùn kó máa jẹ́ kí ni kó máa jẹ́ ìmọ́lẹ̀ torí ẹ̀ níbi tí oòrùn bá ti tàn tóòrùn ti mọ́lẹ̀ ọmọ ènìyàn àbùkátà ìmọ́lẹ̀ kankan mọ́ wèrè èèyàn ní máa torchlight lọ́sàn-án gan-an aláìníláàkáì ní máa gbé láńtà àtùpà káàkiri lọ́sàn-án gan tí yóò rún tán wọ́n níbo ló ń lọ olóhùn fẹ́ sáré lọ́jà ìwọ àwọn láńtà ọwọ́ rẹ ní ìfẹ́ ṣubú ni kí má bàa fẹsẹ̀ kọ kí lè bá lè rí náà ẹ̀rí kó náà ti ṣe eré láìsí méjì mọ̀jú lónìí ni wèrè ni wọ́n ṣe báwọn àmẹ́ni ọlọ́run bá bu ńlá káyì tálàfíà pèsè lára àmọ́ ẹ pé oòrùn tá à ń pè ní sun ó tó láti tan ìmọ́lẹ̀ sí gbogbo ayé bẹ́ẹ̀ ni onímọ́tò máa wọ mọ́tò kò sí pé ẹ̀ ń lo náà ọlọ́kadà ó mọ ogun ọ̀kadà kò ní tan náà àwọn ọmọ ènìyàn náà á máa rìn lọ rìn bọ̀ àmú torchlight dání kò sẹ́ni tí máa tan lọ́sàn-án tí máa tan nígbà tí òòrùn bá ti tàn mọ́lẹ̀ ọlọ́dún ọlọ́run bá lòun ṣe bẹ́ẹ̀ o òun lòun pa òòrùn láṣẹ o òòrò ṣàdédé láṣẹ fúnra rẹ̀ òòrò lágbára láti lè ṣe bí bá ṣe agbára ọlọ́run ọba. wọ́n kọ́ mọ́rọ́ mú ní rọ ọlọ́run bákan náà òun ọlọ́run ọba lòun dá òṣùpá mú ní rọ tóun náà tún tan ìmọ́lẹ̀ fún yín lálẹ́ torí ẹ̀ bóṣùpá bá ti jáde ìmọ́lẹ̀ ti wà ó ti ẹ̀dá sí pé ìmọ́lẹ̀ tọ̀sán ó rinlẹ̀ ju ìmọ́lẹ̀ ìtalẹ́ lọ àmọ́ ìmọ́lẹ̀ ìtalẹ́ ó mú àlàáfíà bọ́mọ èdè ènìyàn ju ìmọ́lẹ̀ tọ̀sán lọ lẹ́bi máa rí tí òòrùn bá ràn ilẹ̀ ó máa ń gbóná ọmọ ènìyàn a máa làágùn kódà bó o ṣe bó o dára ẹ láàmú ó sì máa làágùn látara òòrùn a máa bí ooru heat a máa bí ooru òun ló fà á tọ́mọ ènìyàn fi ru àrùn dílẹ̀ tá fi gbé táǹkì ní air conditioner dìde ṣùgbọ́n láti ibi ànáọ́rọ́ yùnírú mùnírú òun ni nǹkan tó máa ń tan ìmọ́lẹ̀ ó máa ń mú núrù wá ètò bá ti máa ń mú núrù wá la máa ń pè ní mùnírù. àwa náà sì mọ̀ ní oṣù pa bá tan ìmọ́lẹ̀ sáyé ìmọ́lẹ̀ oṣù pa kì í mú ooru kì í mú wa làágùn kì í fasábàbí kó rẹni àmọ́ okun àti agbára fún ẹni kìí tó bá fi máa rí lọ́sàn-án látara òòyìn Allahu akbar ewu agbára ọlọ́run ọba gbóòrùn bá mú lọ́sàn-án a máa ta wá lára ì máa fi agbára kún agbára wa ọmọ ènìyàn máa ń ní agbára igi ewé wọn ní agbára látara oòrùn eléyìí làwọn biologist máa ń pè ní photosynthesis ṣe máa ń pè nù ṣùgbọ́n tó bá ti di ní alẹ́ ìmọ́lẹ̀ òṣùpá òun ló jáde ìmọ́lẹ̀ òṣùpá òun èyí ta ní lára lọ́dà kìí mú ní láàgùn torí ẹ̀ kìí mú kìí fúnni lókun àti agbára bá fi máa rí níbi ìmọ́lẹ̀ tọ̀sán táǹpẹ̀ ní òrùn déédéé ìta bùkátà lálẹ́ tí oorun ó fi rọ̀ wá lọ́rùn láti sùn déédéé ìmọ́lẹ̀ yẹn òun náà ni òṣùpá máa fún ara ọmọnìyàn. jama ẹ̀wà rí méjèèjì yìí ọlọ́run ló dáa láì síyè méjì òun ló dóṣùpá òun kò sẹ́ni tó dá òṣùpá kò sẹ́ni tó dá ọ̀rùn àfi ọlọ́run ọba gbogbo táwọn ènìyàn tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run wọ́n dé bá òrùn láyé ni wọ́n dé bá òṣùpá láyé ni ní tí wọ́n ń sìn tó ń forí balẹ̀ fún tó ń wá gbára lọ sọ́dọ̀ rẹ̀ tí wọ́n ń sáàdì tí wọ́n wá ìdáàbòbò lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n dé bá òṣùpá àti òrùn láyé ni tòun ti bẹ́ẹ̀ òṣùpá àtòrùn tá a rí ni ọlọ́run ọba ò gbé wọn kalẹ̀ ká lè máa sìn wọ́n ká lè máa forí balẹ̀ fún wọn ká lè máa lọ tọrọ nǹkan lọ́dọ̀ wọn ò lágbára kankan wọ́n lẹ bí sóòdì gbogbo dáhùn tó wọn wọn máa ṣe yìí agbára ọlọ́wọ́n ọba ìyọ̀ndọ́ ọlọ́wọ́n ọba ní fún wọn lọ́nà fi sọ fún wa nínú àyà mi ọlọ́ni lẹ́tẹ́sí jídú lè ṣáàmùsì ọlọ́ni ẹ̀yìn ọmọnìyàn ẹ gbọ́dọ̀ sìn ẹ gbọ́dọ̀ forí balẹ̀ ẹ gbọ́dọ̀ tẹ̀ nígbè tóbi fún oòrùn wálé lẹ́yìn kamaru bẹ́ẹ̀ náà lẹ́ gbọ́dọ̀ forí balẹ̀ ẹ gbọ́dọ̀ tẹ̀ fún òṣùpá ẹ má sin oòrùn ẹ má sin òṣùpá. واسجدوا لله الذي خلقهم òun ọlọ́wọ́n ọba tóun dá àwọn nǹkan wọ̀nyí nìkan ni kẹ́ ẹ máa sìn ín olódó ṣùpá tó ṣe tóbi tó àti gbogbo ohun tí máa ń jáde látara òṣùpá òun ló dá oòrùn bí oòrùn ṣe tóbi tó àti gbogbo ohun tí máa ń jáde látara oòrùn tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run nìkan ni ẹ ó tún dá àwọn nǹkan míì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n tóbi tí wọn ò lóǹkà lára ẹ̀ nílẹ̀ ilẹ̀ lára ẹ̀ lódò ọlọ́run ló dá gbogbo ẹ̀ torí ìdí eléyìí àìjọsìn fẹ́ni kankan àfin ọlọ́run ọba tá a bá ń wòkè tá a rí ara tí òṣùpá ń dá a mọ ta rẹ̀ gbọ́ lọ́wọ́n ọba tóbi ni a ní mọ ta rẹ̀ mọ gbé òṣùpá tóbi tá a bá ń wòkè tá a rí ara tí oòrùn tó ń dá a mọ ta rẹ̀ léyìí mọ gbé ọlọ́run ọba tó dá oòrùn yẹn a mọ̀ gbé tóbi ni a ní mọ̀ gbé òòrùn gangan tóbi kí la fẹ́ gbóòrùn tóbi fún òun kọ́ ló dára rẹ kò sì ní kápá lórí ara rẹ bẹ́ẹ̀ ni ọlọ́run ló dá ọlọ́run ló sì ní kápá lórí bẹ́ẹ̀ ọlọ́run sì máa darí àwọn méjèèjì torí ẹ̀ oòrùn àti òṣùpá ìmọ́lẹ̀ méjèèjì ọlọ́run dá fún àǹfààní àwọn ọmọ ènìyàn ni. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا الله نبكنا هو الله بقى الله سبحانه وتعالى òun lòun جعل الليل yín jáàlá léyìnlá òun lòun kété tí òòrùn bá ti wọ̀ òun la ti wọ lóòrùn tí òòrùn bá ti wọ̀ a ti wọ lóòrùn. kété tá a bá ti gbọ́ àsọ̀láàtò káírò nínú náómì a ti gbọ́ sí ìdájí nù a ti gbọ́ sí àsìkò tó ń pè lásìkò àṣùbà láìpẹ́ rẹ̀ láàmú rí àsìkò tí wọ́n ń pè ní àsìkò gálásù àbí ìfàrù lẹ́yìn náà kí ló kù òun náà ní tolóòrùn shems òun náà ní rí yọ òrùn tó rùn ó yọ látara láti tàn mọ́lẹ̀ sáyé lẹ́yìn ìgbà tí òru òṣùpá tó ti ká ìmọ́lẹ̀ ti ẹ̀kọ́ lẹ́yìn tá a ti rí òun tán ìmọ́lẹ̀ òrùn ló ọlọ́run lòun dá òun lòun dá àlẹ́ ìlú òru wà nà àárọ̀ òun lòun dá ọ̀sán bó ṣe dá òru ló dá ọ̀sán àsìkò méjì ti ń bẹ tó tóbi jù náà nù àlẹ́yìn wà nà àárọ̀ ànà àárọ̀ wà lẹ́yìn tá a máa ń pè ní day and night day ní nà àárọ̀ night là ń pè ní lẹ́yìn lẹ́yìn lù tá a ń pè ní night ó ṣíwájú day ó síwájú tá à ń pè ní nahab alẹ́ kọ́bílẹ̀ nahab anahab padà lẹ́yìn bó ṣe wà ní. وهو الذي جعل الليل والنهار ọlọ́run ló wọn lọ́wọ́ bá lòun dá alẹ́ àti ọ̀sán khilfatan liman arọ́dà ṣùkúrọ́ khilfatan òun dá méjèèjì khilfatan dá ìbátẹ́yì káwọn méjì máa gba àsìkò fún ara wọn alẹ́ yóò yọ yóò bẹ̀rẹ̀ láti gbà tóòrùn bá ti wọ̀ kété tóòrùn bá ti wọ̀ àti bọ́ sí léèlù títí nígbà tí òòrùn náà bá ti yọ àti bọ́ sí nàhárù tóòrùn bá ti wọ̀ àti bọ́ sí léèlù ẹ rí wípé láti gbà tí ọlọ́run bá ti pinlẹ̀ sánmà méjèèjì ilẹ̀ méjèèjì òun ni ìgbà ọjọ́ àláàdà ọjọ́ ló ti wà báyìí ló ti wà ní léèlú wà nàhàr léèlú wà nàhàr léèlú wà nàhàr bí ó ṣe máa lọ nìyẹn jẹ máa mùsùlùmí títí tó fi dìgbẹ̀yìn ayé nínú àyà mi allah subhanahu wa ta'ala ni. يغشي الليل والنهار يغشي الليل والنهار يغشي الليل والنهار ọlọ́run ní òun lòun fi ooru òun lòun fi ń bo ọ̀sán mọ́lẹ̀ yóò fi ooru yóò fi bo ọ̀sán yẹtulógóhù ṣàfihà bí ooru ṣe máa ń bo ọ̀sán mọ́lẹ̀ ìjọba mùsùlùmí wàrà sáfà ní kíákíá ni. Kia kia ni kìí ṣe pé máa ní ah òru ilé wa pẹ́ kó tó bò mọ́lẹ̀ rárá tásìkò bá ti tó òru yóò kásẹ̀ lẹ̀ ọ̀sán yóò bẹ̀rẹ̀ tásìkò bá ti tó ọ̀sán yóò kásẹ̀ lẹ̀ òru yóò bẹ̀rẹ̀ nínú àyà mi nì nínú sọ́ra tó yà sí ọlọ́run ní dá ṣàmṣúyàmù bá gbé lẹ́hàn tó dẹrẹ́kì. أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أباني لا شمس ينبغي لها أن تدرك القمر الله أباني أريد òun ti fún nígbà títí ẹ̀ ó fún lásìkò títí ẹ̀ kò tọ́ fún oòrùn láti gba àsìkò mọ́ òṣùpá lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni kò tọ́ fún òṣùpá láti gba àsìkò mọ́ oòrùn lọ́wọ́ oníkàlùkù wọn ló ti lásìkò títí wọn àsìkò owó lásìkò oòrùn òun ni àsìkò ọ̀sán nù àná mọ́ ní dèdè nǹkan bíi bí aago méje nísìnyí àsìkò oorun nìyẹn òun ló lásìkò yóò mọ lọ bẹ́ẹ̀ mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá jẹ̀mọ́ o lè bọ́ta lágo mẹ́rin kó o lè ró o kó wá sọ pé orí òṣùpá gbogbo abọ́ta lálẹ́ láago mẹ́jọ àbágo mẹ́sàn-án alẹ́ wá lórí oòrùn hàn la ṣamsuya mbagi láha ọlọ́run ní kò tọ́ fún oòrùn àrùn tó dirí kẹ́lì kan mọ́ kó wá gba àsìkò òṣùpá oòrùn ní jáde lálẹ́ alẹ́ àsìkò òṣùpá nìyí bẹ́ẹ̀ náà ni oṣù kan náà ò ní jáde lọ́sàn-án ọ̀sán àsìkò oòrùn ni ọlọ́ni wàkúlù fi fálákì yẹsibẹ́hù ìkọ̀ọ̀kan nínú wọn láti ní àsìkò náà nígbà títí wọn oníkàlùkù wọn náà ń bẹ ní ààlà wọn wọn ń bẹ ní ọ̀dẹ̀dẹ̀ wọn yẹsibẹ́hù wọn ṣe àfọ̀mọ́ fọlọ́n torí pé ọlọ́run jẹ́ kó yé wa ṣe nígbà tí òòrùn bá ti wọ̀ jẹ̀má nígbà títí tí ó fi yọ tí òòrùn fi wọ̀ tí ó fi yọ eléyìí fi ń jọ́sìn fọ́lọ́mọ ọba ni muhammad sallallahu alayhi wa sallam onígbà tí bá yọ tó yọ tó hàn tó tàn sáyé ẹ pé yóò mọ gòkè yóò mọ gòkè tó bá yá yóò dé àárín ọ̀gànjọ́ ìyẹn ní àárín orí láti má sọ pé ó ti wà ní kíni alàlẹ́ ìsìnwá ó ti wà ní zenith yóò bá tún máa lọ lẹ́yìn wá gbà títí tó fi lọ wọ̀ ó ní gbogbo ìgbà tó òun bá lọ ń wọ̀ òun lọ ń forí balẹ̀ fọ́lọ́run ọba ni ó ń lọ ṣe sùdúùdù ni ọlọ́run tó bá forí balẹ̀ yóò mọ̀ sí ọlọ́run yóò mọ̀ gbọ́ ọlọ́run tóbi yóò mọ̀ ṣàfọ̀mọ́ fọlọ́run tí wá yá ọlọ́run wa sọ pé ìwọ òun èrèfà ìra gbórí rẹ dìde kó wá lọ yọ níbi tó ti máa ń yọ ó lọ yọ níbi tó ti máa ń yọ níbi tó ti máa ń yọ òun náà ní ibùyọ gbogbo ojoojúmọ́ lélẹ́yìn máa ń ṣẹlẹ̀ jàmá àmọ́ tó bá di ọjọ́ kan nínú àwọn àgbègbè yẹn ayé nígbà tó dùn bá forí kanlẹ̀ ọlọ́run wà ní ìwọ oòrùn dìde ńlẹ̀ lọ yọ níbi tó ti wọ̀ níjọ́ òun lòun ó ṣẹ̀ṣẹ̀ wá yọ níbi tó ti wọ̀ òòrùn èé yọ níbi tó ti wọ̀ jẹ̀mọ́ nígbà náà tó bá fẹ́ lè yọ níbi tó ti wọ̀ àpẹẹrẹ ìgbẹ̀yìn ayé ti dénú nígbà ní kò sí ìdáríjì fẹ́nà kankan mọ́ ọlọ́run dáríjì mi kò sí mọ́ ọlọ́run ìní ṣe bẹ́ẹ̀ mọ́ kò sí mọ́ ìtúbà kò sí mọ́ fẹ́ni kankan ìmọ̀ọ́nì kò lékún mọ́ èdè tí máa ń bẹ lórí ọkàn rẹ tó ń bẹ lórí ara rẹ tó ń bẹ lórí ahọ́n rẹ onímọ̀ bẹ fún ọ àlékún ìmọ̀ọ́nì ò sí mọ́ ọlọ́run ìṣàbùrú mọ́ kò sí dáríjì mọ́ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ló fi ní ká máa tọrọ tútù bá lọ sọ́dọ̀ ọlọ́run. wọn ni láta nǹkan tí ó lè jùlọ hátà ta nǹkan tí yẹ tọ́gbà ká fi ààyè tá a ti rẹ́sìn ọlọ́run ọba ṣe ká fi ilẹ̀ lọ síbi tá a ti rẹ́sìn ọlọ́run ọba ṣe àdábìrẹ́ lẹ́yìn ò lè dáwọ́ dúró o àyàfi títútú bá bá ti dáwọ́ dúró òun láàrin láǹfààní láti pé ká kú òbí kan bọ́ òbí kan mọ́ wàlẹ̀ tẹ̀ ń fọ́tò ìtọ́ òbẹ̀tù àti àtàkùlù ọ̀ṣàm sùlùmọ́ fẹ́rẹ̀bì ha ó ní bẹ́ẹ̀ náà ni o tútù bá ò ní dáwọ́ dúró àfìgbà tí òòrùn bá tó yọ níbi tó ti wọ̀ ó ní nígbà náà ìmánì kò ní wúlò fún ní ìmánì mọ́ àfi tíyàn ti ní ìmánì tẹ́lẹ̀ ìní pé ìmánì ò ní lékún mọ́ kò sí dáríjì mọ́ eléyìí lára mi ìgbẹ̀yìn ayé òun náà ní eléyìí èyí tọ́lọ́ máa ń sọ fún wa nínú àyà yìí òun náà ni pé ẹ̀ẹ́dì òòrùn àti òṣùpá àwọn méjèèjì wọn ò lè kọlura wọn oníkálukú ló ti ní ààyè ló ti ní ìgbà ló ti ní àsìkò tí ó mọ jáde tí ó mọ wọ tí ó mọ wọ tí ó sì mọ jáde àmọ́ nígbà míì bẹ́sẹ̀ ọmọ èdè nìyẹn bá pọ̀ ẹ̀ṣẹ̀ ọmọ nìyẹn tó bá pọ̀ lórílẹ̀ lára tọ́lọ̀ ọmọ fífi ìbínú rẹ̀ hàn òun náà ni tọ́lọ̀ ń fẹ́ mú òṣùpá jáde lásìkò oòrùn àbí kọ́lọ̀ ń fẹ́ mú oòrùn jáde lásìkò òṣùpá eléyìí la máa ń pè ní àrẹ̀kọ̀sọ̀ tó bá já sí pé òṣùpá ni ló fẹ́ jáde lásìkò oòrùn a máa ń pè léyìn ní àrẹ̀kọ̀sọ̀ pèlè ká a máa ń pè ní kòsófò ní àmọ́ tó bá yẹ pé oòrùn ló fẹ́ jáde lásìkò oṣù a a máa ń pè ní kùsùf bìkáf a máa ń pè ní alkùsùf yẹn ní kùsùf shams a máa ń pè ní eléyìí torí ẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa rí nǹkan pè ní eclipse eclipse of the moon eclipse of the sun nínú ẹ̀sìn nǹkan tó tọ́ka sí i. òun náà ni ìbínú ọlọ́run lórí ọmọnìyàn lórí ẹ̀dá jẹ̀mọ́ nǹkan ní bóyá 2006 tó lágbára pọ̀ irú rẹ̀ ti ṣẹlẹ̀ láti nǹkan bí nineteen ló ṣẹlẹ̀ gbẹ̀yìn ní nàìjíríà wa lọ́sàn-án náà ni a máa lé jura wọn lọ lọ́sàn-án gan dídè aago méjìlá. kẹwàá rí pé òṣùpá ó fẹ́ jáde àmì ńlá ni àti gbójú òkè yóò nira ojú lè fọ́ ojú lè sàárẹ̀ látara ẹ̀ jama èyí tí máa ń fa eléyìí ní ìbínú ọlọ́run lórí ìkọjá àlà ọmọnìyàn àti àìpòfin ọlọ́run ọba máa ń máa ń nìyẹn ولا ولنبي محمد صلى الله عليه وسلم في إن الشمس والقمر وني إيري يشفى أتي يورون إيري يورون أتي يشفى لا لا ينكسفان لموت أحد ولا لحياته ويقدموا لا ترى البيت wọ́n fẹ́ bí èèyàn ńlá kan èèyàn ńlá kan fẹ́ wáyé àbí èèyàn ńlá kan ó papòdà hàn gẹ́gẹ́ bí àṣìmọ́ lọ́dọ̀ àwọn ìjà ìlú àwọn aláìmọ̀ kan wọn ni à ń tó ṣẹlẹ̀ yẹn o àmì pé ọba ńlá kan fẹ́ kú nìyẹn àmì pé à wọ́n fẹ́ rí ọmọ ọba ńlá kan nìyẹn ẹbí bàtí kí ní kan bá pè ní rainbow tó bá gba sọ́nà àwọn kan nínú àwọn aláìmọ̀ kan wá ní à wọ́n á ní ìkòkò ìkòkò ló ń bímọ àbíkan ní ẹkùn ló ń bímọ àìmọ̀kànmọ̀kànlẹ̀ ilé ìjàmbá mùsùlùmí tọ́ alábìnrin tẹ́ ẹ bá ti rí òṣùpá àti oòrùn tó bá ti ń fi gáágbága kò sí tó ń tọ́ka sí tó ju kí ni àmì ìbínú ọlọ́run ọba lórí ọmọ nìyẹn lọ wọ́n ìdàrọ̀ ìtùmọ̀ọ́gùnmá tẹ́ ẹ bá ti rí bẹ́ẹ̀ fàásùrù wọlé alábìnrin ẹ̀yà tètè ṣe pàǹtì tèmọ́ lọ́mọ́síláṣí ẹ̀mọ́ sálọ mọ́síláṣí kẹ́ẹ̀kínú rákà méjì rákà àkọ́kọ́ rùkú méjì ní rákà ẹlẹ́ẹ̀kejì náà ní rùkú méjì ìrún rákà méjì onírùkú mẹ́rin ni mọ́mú fa kéwùn gan-an nígbà mọ́mú bá wá sálámà yóò wá ṣe kútúbà fún wa yóò kì wá yóò bọ̀ wá àtọ̀rọ̀ tuntun bá lọ sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú òkú ọlọ́run nǹkan ni yóò kà kúrò lẹ́ẹ̀. tí o bá sí ilé ìjàmá ẹ níbi kí oòrùn kó gba ààyè òṣùpá bẹ́ẹ̀ ni náà ní gba ààyè òrùn ọ̀kanà ẹlẹ́ẹ̀kejì látara agbára ọlọ́run ìkápọ̀ àwọn ìlú kan bẹ jẹ́ máa tí yọ wọn nídìí ìdígbà tó máa ń yọ wa yẹn kó tó lè a máa gba ìlú míì nínú àwọn ìlú yìí lóṣù six months tó bá sì fi lè wọ̀ lẹ́yìn oṣù mẹ́fà tó ṣùgbọ́n bá fi lè jáde tílẹ̀ ṣú kó ṣùgbọ́n náà kó tó kásẹ̀ kúrò ńlẹ̀ yóò gba oṣù mẹ́fà àwọn ìlú mi ń bẹ kò tó bẹ́ẹ̀ tó dá sí pé tán ọ̀pọ̀ wákàtí nínú ọjọ́ ohun ìrún òfin yọ kínkínní nínú wákàtí nínú ọjọ́ olùsùn òfin jáde ó ń bẹ́bẹ́ ẹ bá lọ sí àwọn ìlú bíi sweden àwọn ìlú bíi norway wọ́n máa ń pò wọ́n ní scandinavian countries àwọn scandinavian countries kò dà báwa ṣe ń rí nígbà yìí làwọn náà ṣe ń rí lọ́dọ̀ wọn lọ jama irú bá ṣe ń gba àwẹ̀ táàdáni ló ní dédé nǹkan bí aago mẹ́fà kù ṣẹ́jú márùn-ún a sì ń gba àwẹ̀ títí tó fi di bí nǹkan bí aago méje ah tẹ́wá ka wákàtí rẹ̀ ó lè mọ́ ju láàrin mọ́kànlá méjìlá mẹ́tàlá lọ ok six six to seven that is eleven hours wọn la fi gbà wọ̀nyẹn láwọn ọdún tá à ń sọ yìí nígbà míì bọ́lọ̀ bá fẹ́ gbé agbára rẹ̀ dé tó fẹ́ fi hàn wọ́n jẹ̀mọ́ wákàtí mẹ́tàlélógún ọmọ fi gbà wẹ̀ ẹ gbọ́. ètí wọ́n ẹ̀ sínú tí wọ́n ẹ̀ jẹ sáàdì tí wọ́n fi bẹ̀rẹ̀ àwẹ̀ míì wákàtí kan wákàtí kan ẹgbẹ́ àwọn eléyìí ò ní sáàdì lọ́mọdé mọ́ <laughs> nígbà míì sì nìyí ọlọ́run a tún máa yí padà fún wọn tó dá sí wípé èyí tí wọ́n ẹ̀ gba àwẹ̀ wákàtí kan torí nígbà tí ẹyin àlùfáàjà yọ tónù jáde wọ́n kà á lọ bẹ́ẹ̀ ìgbà tó ní ó fi wọ̀ gbogbo ilé ìta sọ yìí bẹ́ẹ̀ wákàtí kan wákàtí kan ni ìdí wọn ìgbàwẹ̀ náà nù gbogbo ìlú tó bá ti ń ka fájírù alẹ́ àti ọ̀sán lójúmọ́ ètò wọn fi máa ṣe àmì ìgbà tí wọn ó dànù sàárì dúró àti àmì ìgbà tí wọn ṣinú òun náà ní àlùfájà rẹ àti wíwọ̀n tí wọn máa lo wákàtí kan fi gbà wẹ̀ wọ́n á jẹ́ sáré wọ́n á nu one hour torí pé òòrùn àlùfájà rí yọ yóò máa sáré yóò máa sá eré jẹ̀mọ́ àwọn ìlú yẹn wà ó eléyìí ṣe ìtàn kì í ṣe àgọ́ lọ wádìí nípa ìlú tó ń pè ní sweden lọ́wọ́ finland lọ́wọ́ norway bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ báwọn ìlú yẹn ṣe pọ̀ nìyẹn ní táwọn ń kà kọ́ làwọn ń kà àmọ́ gbogbo ẹ̀ agbára ọlọ́run ọba ni ọlọ́run akọ̀bàrù èyí tí ọlọ́run ọba tó dá níta dámọ́ òun ni kí ọ̀sán àtàlẹ́ kó constitute tá à ń pè ní èdè day and night òun lọ́jọ́ kan ó ní one day àlọ́pọ̀lọpọ̀ gbàsìn nìyí déédéé déédéé wákàtí tí a fi rí alẹ́ dèdè wákàtí ẹ̀ láti rí ọ̀sán yóò wá di twenty four hours twenty four hours in a day ìyẹn ní tó wà lọ́pọ̀lọpọ̀ ilé ayé àmọ́kọ́mọ ènìyàn lè máa mọ̀ wípé ọlọ́run tó ṣe é bẹ́ẹ̀ ó lágbára kó tó ṣe é bá mi òun la fi ń rí àwọn àpẹẹrẹ míì tó yàtọ̀ sí táwọn bá yí láwùjọ wa jama. تبارك الذي تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفا لمن أراد أن يذكر أو أراد شكورا ọlọ́run ní ẹ̀rí òru tó ṣíwájú ọ̀sán tóun sì fi ń bo ọ̀sán mọ́lẹ̀ tọ́sán òfin lè jáde nígbà ọ̀sán náà bá jáde ó ń fi ọ̀sán bo òru mọ́lẹ̀ tóru náà lè jáde ìkọ̀ọ̀kan nínú wọn ni wọ́n ń rotate ni wọ́n ń lọ ni wọ́n ń bọ̀ ní dèédé àsìkò ààyè tọ́lọ̀ yàn fún ní kálukú àwọn méjèèjì ọlọ́run ṣe léyìí lèmọ́nì arọ́dá yàtẹ́kẹ́rù kó lè bá lè máa jẹ́ ìrọ̀rùn fún gbogbo ẹnikẹ́ni yàtẹ́kẹ́rù tó fẹ́ rántí ọlọ́run tó fẹ́ sin ọlọ́run torí ẹ̀ lẹ́fìrí pé zikiru ìrántí ọlọ́run ní gbogbo àwọn àsìkò yìí ní ìrántí ọlọ́run bẹ bó ṣe ń bẹ ní àsìkò oòrùn ló ń bẹ lásìkò òṣùpá bó ṣe ń bẹ lásìkò alẹ́ ló ń bẹ lásìkò ọ̀sán àwọn ọmọ akọ̀rọ̀ kò sí ìgbà kan tó lọ nínú ìgbà méjèèjì yìí káà jọ́sìn fọlọ́run. jẹ́mà ẹ wo ọ̀sán la máa ń kí sọ̀lá tó zó la máa ń kí sọ̀lá tó lásìrì ọ̀sán nù. nínú rẹ̀ náà la máa ń ṣe náà pè ní àtikárù àlùmọ̀sá àwọn àsìkiri kan bẹ ìrọ̀lẹ́ la máa ń ṣe ní dèédé àtàkùn lásìkò ọ̀sán àsìkò oòrùn la máa ń ṣe jẹ́mọ́ mùsùlùmí ẹ̀ wá rí alẹ́ òun la máa kí irun magribi irun ishai àti irun àṣùbà àwọn pẹpẹ fúrú kan ń bẹ táà tún máa ṣe lásìkò àárọ̀ àsìkò òru yẹn nìyí táà máa ń pè ní àfikárù sọ̀bà jẹ́mọ́ mùsùlùmí ilé ìtọ́lọ́ sọ fún wa nìyẹn ìkànnù ẹlẹ́ẹ̀kejì lèmánì àrọ́dà ayẹ dẹ́kárọ̀ fẹnikẹ́ni tó fẹ́ mú ìrántí ọlọ́run ọba wá léyìí tó gbàgbé lásìkò kínní ó lè mú wá lásìkò kejì ọlọ́run akíbarò torí ẹ bá a bá gbàgbé ìrántí ọlọ́run kan tí ń bẹ lọ́rùn wa lásìkò alẹ́ ìgbàláyé wà fún wa ká mú wa lásìkò ọ̀sán bá a bá gbàgbé ìrántí ọlọ́run kan lásìkò ọ̀sán ìgbàláyé bẹ fún wa ká mú wa lásìkò alẹ́ ìmọ̀nà rọ́dà ìyàdàkà rí ẹ̀ kò sígbà tí ọmọ ènìyàn ó sọ wípé òun ò láǹfààní àti sin náà kò sí alẹ́ ní titi ẹ̀ láti gbòòrùn bá ti wọ̀ títí tí òòrùn èèyàn lásìkò òòrùn bá ti yọ títí tí òòrùn èèwọ̀ ìkọ̀ọ̀kan ló ní titi ẹ̀ èyí tó bá gbàgbé láti mú wá ní lásìkò kínní o lè mú wá lásìkò kejì gbàgbé nù allahu akbar anabi wa muhammad sallallahu alayhi wa sallam fi ni manama an sọláàtìhì manama ẹni tó bá sùn gbàgbé tí òfin kínú lásìkò tó yẹ kó kínú láti máa mọ̀ wípé èrún ní àsìkò bí mòdìrò agége ṣe ń sọ pé irun lásìkò ìsọkúsọ ọ̀rọ̀ irun ní àsìkò mọ̀nàmà à ń sọ láàtìlì ẹni tó sùn ègéèsì àsìkò irun àwòrán síyà abẹ́niyẹn gbàgbé láti mú wá lásìkò rẹ̀ nàṣíyà ó gbàgbé láti mú wá ní àsìkò rẹ̀ a máa wáyé bẹ́ẹ̀ nígbà míì tí yóò ti wà engrossed nínú iṣẹ́ àbá wà níbi ìletò kan wà nínú àlámọ̀rí kan ó ti gba gbogbo làákà ìwà àti ẹ̀rántí tásìkò ló fi lọ kí ànábì sọ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́nu yẹn nìyí fàlíyà tí ha ìdá ha ìdá ìsáyẹ̀kọ̀rọ̀ ìdá ìdá dàkàrà ha oníkẹ́ni yẹn kó mú irun yẹn wá nígbà tó bá jí àbí nígbà tó bá rántí torí pé ni ni oorun ló fa ti tiẹ̀ àbí ìgbàgbé ló fa ti tiẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ fún nígbà tí òun fi lọ ọmọ lọ́wọ́ kò sẹ́ṣẹ̀ fún ìgbà tóun jíun ìgbà tóun ó kí inú amẹ́ndínlẹ́sígbẹ́tọ̀ òun ò sùn bẹ́ẹ̀ lòun ò gbẹgbẹ́ òun ó kì í ní àsìkò tọ́lọ̀ ń fẹ́ ká kì í torí ẹ̀ tásìkò òun bá fi wọlé ẹnìkan lẹ́tọ̀ọ́ kó òun fẹ́ lọ sùn àsìkò òun wọlé òun wá ló fẹ́ lọ sùn ó lọ sùn tòró ti wọlé ó kì í kó tó sùn àmọ́ tásìkò òun báyìí fi wọlé ó lè lọ sùn nígbà tí ó ti wọlé ẹ dákun ẹ̀sìn ọ̀dàrú mọ́ ọ lọ́wọ́. jama torí ẹ ká sọ̀rọ̀ ẹni tá a mọ̀ gbọ́ kí ṣe gbogbo ẹni tó gbé máìkì lẹ́nu dérò pọ̀ lọ́dọ̀ rẹ̀ ewu àfáàyè kí ènìyàn mọ́ gbọ́ nínú àwọn tí ò yẹ kí èèyàn ti mọ́ fẹ́ ti gbọ́ lásìkò wa yìí nílẹ̀ yorùbá wa òun náà ni mùdírù àgègè torí pé gbogbo tí wọ́n ń pọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan tó lè ba ẹ̀sìn ẹni ìmánì ẹni ìgbàgbọ́ ẹni tó lè bàjẹ́ ni àwọn nǹkan tí àwọn bàbá wa nílẹ̀ yorùbá tí wọ́n ti lọ nínú ìsìláàmù tá àgbọ́lẹ́nu wọn lẹ́mọ̀ gbọ́lẹ́nu wọn torí ẹ̀ kò dọ̀wọ́ wa ọlọ́ni lè mọ̀ ní àbọ̀dà ìyẹ̀tẹ̀kárọ̀ àwòrán àtúkúrọ̀ ọlọ́ni fẹ́nikẹ́ni tó bá fẹ́ dúpẹ́ fún ọlọ́run àwọn àsìkò méjèèjì ń bẹ́ẹ̀lẹ̀ fún wọn táwọn dúpẹ́ fọlọ́run bó àǹfààní gbẹ fún ẹ tó dùn pẹ́fọ́ lọ́hùn. eléyìí ó sì máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn láìgbìmọ̀ kan tí wọ́n ní àwọn mùsùlùmí wọ́n ń sin òṣùpá wọ́n ń sin oòrùn. àwọn mùsùlùmí á sin òṣùpá òun bẹ́ẹ̀ láà sin oòrùn. àmì ìtọ́ka àsìkò tá a sin ọlọ́run tó dá wọn òun ni wọ́n jẹ́. ayé alukóra nìlànà wálé kan mọ̀ tọ́lọ́ bá ní láyàtà sùjúdù lè ṣáms ọlọ́run yẹn ẹ gbọ́dọ̀ sìn ẹ gbọ́dọ̀ sìn ẹ gbọ́dọ̀ fi orí balẹ̀ fún oòrùn wálá lè kọ́mọ bẹ́ẹ̀ lẹ́ ẹ gbọ́dọ̀ sìn ẹ gbọ́dọ̀ forí balẹ̀ fún òṣùpá wọ́n sùjúdù líláyé lẹ́dín kọ́lẹ́kọ́gún ọlọ́run tó dá wọn nìkan ní kẹ́ẹ̀sìn in kuntum iyyahu ta'budun tó bá pẹ́ lóòótọ́ lẹ fẹ́ sin ọlọ́run ọba ọba aláyé lọ́run ọba tó dá gbogbo ẹ̀dá ọba tó ṣe gbogbo ètò tó bá rí bẹ́ẹ̀ onìkan náà ni ẹ máa sìn torí ẹ̀ àìsìn òrùn bẹ́ẹ̀ la ẹ̀sìn òṣùpá àìsìn ọlọ́run tó dá àwọn kan wọ̀nyí yìí abẹ́ allah subhanahu wa ta'ala ó ṣàlékún ní ọ̀túnla lágbára ọlọ́run kò ní sí tẹ̀síìrì ní ọ̀la ọ̀la ní tuesday tuesday wednesday kò ní sí tẹ̀síìrì a ní ètò wa sí ní ìyípo mi wọn bẹ tí a mú wáyé kọ́nà kó fi lékún ìgbàgbọ́ wa kó fi lékún ìjọsìn wa. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته